ibẹ̀ nífẹ̀ẹ́ ni ń gbé. ọ̀dọ́ tó ẹ máa lọ sá ẹ jẹ́ ká àdá ìtẹ́ tó wà ní wọn five years. a ah, mi ò lè dúró bí ti pọ̀ jù èèyàn mẹ́jọ láàrin ọjọ́ mẹ́ta ìdí ń pọ̀. ẹ jẹ́ ká àdá ìtẹ́. no let me go you may go. parí. hello. ṣá o mọ̀ kọ́kọ́ nípa o dẹ̀ tún parọ́ sọ̀rọ̀. ta ni security. èmi ní sàmúlò. ta ló wà ní duty lẹ́gbẹ̀ẹ́. èmi wọ́n dẹ̀ gbé mọ́tò wọlé tí wọ́n fi pa dókítọ̀ wọ́n tún gbé mọ́tò jáde géètì bẹ́ẹ̀ lẹ́mọ̀ nípa. rárá o ẹgbẹ́ mọ́tò gbogbo wọlé sàn ẹgbẹ́ ṣé gbogbo wọlé. olùkọ́ ẹgbẹ́ ìnáwó mi jẹ́ mi bá yín wá géètì ni àbí ó kíkọ́ ló ti wá pè mí pé wọ́n ti yìnbọn fún dókítọ̀ sálẹ̀ ni. ẹ náà màdàmú ó tọ́dún mélòó tẹ̀tí ń ṣiṣẹ́ lọ́sùtà. ó ti tó ọdún márùn-ún sá. irú ìṣẹ̀lẹ̀ bíi ilé ìwòlẹ̀ ṣẹlẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí sá o kò ṣẹlẹ̀ rí. kẹ tó débẹ̀ náà kò ṣẹlẹ̀ rí. irú ilé ìrì o àfi bíi bíi oṣù bíi méjì síbi táwa ní ní èèyàn bíi ọgọ́rùn-ún kú sá. ọgọ́rùn-ún èèyàn bíi ọgọ́rùn-ún kú ní ọ̀sùtà kí ló pa wọn. àbí. bẹ́ẹ̀ ló rò ẹ̀ tí mo bá yẹ wà nílé ẹ tó mọ ẹjọ́ pa dókítọ̀. ẹ mọ̀ ṣọlá ó ti mọ̀ sí kí wọ́n bọ̀. ṣé ó dẹ̀ dá yín lójú wípé ṣe Akínọlá of CCT company ó mọ̀ nípa kó tó ṣẹlẹ̀. nípa finance wo lẹ́nu lẹ́nu máa ní ohun ìpàdé. ó mọ̀ nípa rice. ó dá mi lójú. àbàkùn tí mi fọ́ lára.

my lady is good. Ọlọ́run máa jìyà rọrùn láàyè ẹni ni. Ẹni ìjà ò bá dé bá ní pera ẹ̀ lọ́kùnrin o. Ohun tá a mú mi sunkún láyé mi Elédùmarè má jẹun rèé ohun tá mú wá sunkún ara mi ẹ bá mi ṣàmì ẹ o. ǹjẹ́ ó ṣì rántí ojú rẹ̀. láì wá ní ó máa ṣe o. kọ́párẹ́ láàrin ara wa <laughs> tí mo wá sẹ́ẹ̀lì community ní <laughs> abáfẹ́. mo rántí ìgbà tí mo ṣe máa ń yẹ kiri ní community nígbà tó ṣe youth kọ́pà nígbà yẹn ló sọ pé àwa kọ́pà kìnìún kọ́ kìnìún tó. ìgbà tó jẹ́ pé wọn kọ́pà tó bá ti lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ àdáradá ló máa ń ṣe. Eh, that aside mo gbọ́ tó sọ pé o mọwọ́ o mẹsẹ̀ nínú kéèsì yìí báwo ló ṣe wá jẹ gan. mi ò mọwọ́ mi ò mẹsẹ̀ gbogbo ẹ̀jẹ̀ ti sú mi. Association. máa bá mi test àgbà johnson èyí tó le gan ni o. tó le seven seven. mi ìráyè òṣìṣẹ́ ẹ̀ ṣe o òṣìṣẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ wò mí ìráyè mo fẹ́ gbowó mi lẹ́mìí èmi eléyìí mo fẹ́ gba owó mi. ẹ ní sùúrù. èmi ò dá kò sí ẹgbẹ́ gbà máa gbowó owó lọ́wọ́ mi o ẹ fẹ́ mi lọ́wọ́ mi. Ah, ah, ṣé bí mo ti fún ẹ ní two eh, five thousand two nínú seven five ẹ eh, ṣé bí two five ló pa ló tún fẹ́ pa mí nìyí. five thousand nínú seven five eh. ó two five two five yẹ tẹ́ ẹ sọ yóò ba ayé mi jẹ́ lọ́wọ́lọ́wọ́ mo ṣe sọ. Yo yo yo yo, bro, slow down kí ló ń ṣẹlẹ̀ kí ló tó embarrass màmá ń bà má. ẹ̀gbọ́n ẹdùn a máa jẹ àgbàdo yín lọ bẹ́ẹ̀ ṣe ń jẹ yẹn ó ti dá bẹ́ẹ̀ máa jẹ lọ ẹ bá dà sọ́nà yìí o bìkọ́ tẹ́ ẹ bá níṣẹ́ ẹ ní wájú àgbàdo láwọn kùtù bí ẹ tí ò sì dá àgbàdo ẹ níṣẹ́ lọ́wọ́ ẹ bá bá mi sọ̀rọ̀. yo yo whatever man whatever ah mama èló lẹ jẹ. Ah, two five ni. Ah, ah. two five ni. àwọn bá dàgbà dé. bá dàgbà dé. gba five thousand ni. ara two five ni wọ́n jẹ́ kí n two five five thousand. alaye yẹ pọ̀ alaye tó yẹ gógó mọ́sọ́pọ̀ oníṣẹ́ wà láyé oníṣẹ́ jù. Ah! oníṣẹ́jú olómi jù ẹ̀rọ ti gbà. yóò bam patch seven yẹn seven yẹn èlò ló mi sè. two thousand eight thousand. Ah. no. ṣé sà. bam patch ẹ̀ tó le gan. try nọ́mbà yẹn títí títí kí tó go through kí a tó sọ fún mi pé bíbá ilẹ̀ wa. àì máa ṣe nìyẹn this is where we chill out okay. mo ní kí wọ́n á dúpẹ́ lọ́wọ́ yín fún orí tẹ̀ ṣe fún mi ẹ ṣe because yorùbá ní tí àbádúpẹ́ orí àná àní rí mi gbà. ọ̀nà yorùbá sọ bẹ́ẹ̀ ọ̀nà yorùbá dúpẹ́ orí àná kò ní rí mi gbà ṣèwárí yìí tí wọ́n máa rí gbà ó pọ̀ gan-an yes uh, there's a lot there's a lot ọmọ títí ẹ ṣẹlẹ̀ you know you're beautiful mo kó fine oh, fine now, you're going to blush. Look at you, oh, fine girl, <laughs> sexy girl. well, anyway, if I don't think something pump on my material, but kí ni mo lè fún ẹ lẹ́mìí o, because I just want to give you something. So, until I conclude, babe, this is iPhone 6 and it's for you. Yeah. Can you give me fi ṣe àwọn máa fi sim sí ni ọgẹ tó bá fi sim sí wàá lè máa fi mí kọ wàá máa text pẹ̀lú ọgẹ. ẹ eh, ṣe mo mọ̀ kó máa fi sim sí ni àmọ́ ṣá mi ní ìdẹ ẹ ṣe. no come on mo pọ humble gan so o ní fẹ́ gbàgbọ́ but anyway mo fún ẹ ní it for you okay. Eh, ẹ wò mí ní ìdẹ. nínú wa ni kò máa dùn máa wọ̀. Eh, mo kún fi kọ́ ni mo ní ìdẹ wo ẹ ṣe ẹ ṣe ẹ tètè bọ̀ wá lọ ẹ ṣe. Oh, let's speak ó yànà. ṣé ti bá mú kí ti bá fọmọ ẹ lórí bá hmm. ó máa gbó kí n tó stop tó bá mú fún ẹ bó ṣe máa mú fún mi. ẹ ẹ bọ̀ tó bá yẹ pé ọkùnrin ló béèrè fún un lọ́wọ́ máa sọ pé kò sí àbí. tó bá jọ ọkùnrin ló náà kí lè retí ẹ kí lè retí mi lọ́dọ̀ tiẹ̀. bá mi gbé fún yẹn mo ní kó bá ń gbé fún yẹn ah, ah. bá máa fọmọ ẹ mi ìṣeré o máa fọ́ kí ní ìmọ̀ ẹ. so ẹ lè mọ point tí mo fẹ́ rí lè mú jáde nínú àwọn ọ̀rọ̀ mi yẹn. ó yá sọ̀rọ̀ ẹ̀ gbọ́ just go straight to your point. Ah, mo ti ready láti marry. dàpọ̀ ìjọ mi sílé fún <laughs> fún brax lẹ́yìn o honestly mi sílé fún brax stop pulling my legs be serious. I said I am ready to get married now. As in, you ready? <coughs> Very, very rare. <laughs> That's the good news. Oh yeah, yeah. So, um, who's my daughter-in-law to be? Tani, àwọn wo ló bí ẹ, ibo ló ti ń ṣiṣẹ́, ibo ló ń gbé, dẹ́ ìgbà wo ló fẹ́ wá kíyà ọkọ ẹ̀. <laughs> Ọmọ èèyàn dáadáa ni. Good. Ilẹ̀ náà náà gbé. Um, ó ti ṣiṣẹ́ ní Nigeria Port Authority. Um, Went all the there? as in NPA. yes. Nigerian Port Authority. exactly. Dàpọ̀ mi ní ìdásí béèrè àwọn tóbi. ẹ̀mí rẹ̀. yes torí wípé tí kò bá fi ẹsẹ̀ méjèèjì tilẹ̀ dáadáa kò sí bó ṣe fẹ́ máa ṣiṣẹ́ níbẹ̀ yẹn jọ torí ọlọ yọ ah, ń gbà wo ló fẹ́ wá kí mi. Eh, kò sí ìgbà tí o lè wá kí bọ̀ ó máa bí sí gan iṣẹ́ ni all the time. jọ̀ọ́ jẹ́ kó kó jẹ́ kó wá àyè fẹ́ mi kó wá mo fẹ́ meet i can't wait ah kò sí ìdádúró mọ́. ó ti wáyé fún yín. ó ti wáyé fún mi. ó wà lọ́dọ̀ yìí. bọ́tẹ́ jẹ́ kí surprise yín dáadáa ah, tẹ́ ẹ bá nà ọmọ síta ẹ pé ìyàwó yín jáde. bẹ́ẹ̀ni má lọ kò fún mi. hello baby labakẹ labakẹ please. serious. You're welcome. Thank you. Jókòó, jókòó, jókòó sẹ́gbẹ̀ẹ́ mi. Thank you, ma. Dàpọ̀. Mommy is also okay. She is beautiful. She's beautiful. Thank you, ma. Pẹ̀lẹ́ láìda. Ṣàlàfíà ni. Your parents? They are fine olúwa ṣeun ah, eh, kí ló dé ó ti pẹ́ jù náà àtijọ́ tí mo ti ní lára yọ wípé mo fẹ́ rí ìyàwó mi ah, look eh, i'm old enough to have my grandkids. bẹ́ẹ̀ni iṣẹ́ ni iṣẹ́ ni oh. ní Nigeria Port Authority iṣẹ́ máa ń pọ̀ mẹ́ẹ̀ iṣẹ́ iṣẹ́ ìrírí. wọ́n tẹ̀lé jẹ́ pé dábì ló rà rẹ̀ ah. èmi ò ní gbà yẹ o ó fẹ́ mọ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ sí èmi ò ní sórí o máa create time fún èmi. yes my daddy má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ wá yọ ló bá ń rẹ̀. bye boy. káàbọ̀ kọ́ mi ò má bọ̀ má bọ̀. that's my wife. guess my who my guess is just guess anyway my jẹ́ kí n stress ẹ your ẹ̀gbọ́n's wife to be nìyẹn. Làbákẹ́. <laughs> àbúrò ọkọ ẹ̀ rèé. Làbákẹ́. Làbákẹ́ ni kí ló ṣe ń gbà kí ló ṣẹlẹ̀ náà. Ah, ṣọmọ ni ẹ lára ah, jù. àwọn ọmọ dáadáa kọ́sítọ́mà dáadáa ni. o ti introduce ẹ o ti kọ́kọ́ introduce ìyàwó sí àbúrò àbíkó tó wá mú asọ́dọ̀ mi yẹn ṣé bẹ́ẹ̀ mi lèmi nira pé mo fẹ́ ẹnìkejì obìnrin nínú ilé ó sì jẹ́ pé ìbájú lọ́kọ́ mú ìyàwó lọ hàn. no no slow down kọ́sítọ́mà dáadáa tèmi lélẹ́yìí o you know i like roasted corn ọ̀dọ̀ ọmọ tí máa ra àgbàdo ọmọ alágbàdo nílé yìí. ọlábànjí òde lájú ẹ orúkọ máa ń papọ̀ lọ́dẹ̀ máa ń jọra. ẹ máa ọ mọ mi ẹ máa ọ rẹ. nàìjíríà bọ́sù ọ̀tọ́rìtì lélẹ́yìn tí ń ṣiṣẹ́ ọmọ. Ah, ọmọ èèyàn dúdú ọmọ èèyàn ńlá ni. <laughs> ẹ jẹ́ ọmọ dáa. ó ti gba ayé ó ti gba ayé ó ti gba mọ́mì mi náà ẹ mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ eléyìí mọ́mì eléyìí npa eléyìí ò ṣe npa o naa lélẹ́yìí Nigerian Àgbàdo Authority lélẹ̀ tí ń ṣe nǹkan ló máa jẹ́ president all <laughs> oh, good back. ngbọ́ làbákẹ́ sọ̀rọ̀ dáhùn náà ṣó mọ́ ẹ ṣe tó bá nìkan tó sọ àgbàdo lẹ́ ń tà lẹ́yìn Dàpọ̀ Dàpọ̀ say something. mo ní láti explain àwọn ọkọ fún mi mọ́mí. ẹ kó ṣe wọ́n wá nínú. mọ́mí. níbo ló ń pọ̀ mọ́. mo ní mo ní láti explain àwọn ọkọ pé kí ni bí o fẹ́ fẹ́ ọmọ alágbàdo ṣé ọmọ alágbàdo ni àbí kì í ṣe ọmọ alágbàdo. why you doing this ẹ farabalẹ̀ dàmú ní máa explain àwọn nǹkan. dákọ̀ ní wọ́ọ̀t explanation oṣù ọdún bá fún mi níbo ló fẹ́ gbẹ́lẹ̀ wá oṣù lọ wá ṣù káyọ̀ kọ̀ọ̀kọ̀ kọ̀ nínú bẹ́ẹ̀ mi. dákọ̀ ọmọ alágbàdo. má mi mo máa explain àwọn kan. ah kò ní dáhùn fún explanation kò ní dáhùn fún ló fẹ́ gbọ́ agbẹ́bá mi nílé. mo yẹ kẹ́ respect mi náà eh! mo yẹ kẹ́ respect mi náà mo ṣe lè wò ó rí mo ní máa explain àwọn kọ̀ọ̀kan fún yín tí mo ṣe sọ tán fún yín sẹ́yìn ẹ̀ mú mi kí ló bẹ́ẹ̀ sọ́yìn ọ̀bẹ̀rẹ̀ dàpọ̀ kọ́ bá jẹ́ dàpọ̀ dàpọ̀. a ò ní ṣe mí o ọ̀rọ̀ ìfẹ́ bí àdán kan wíwọ́ àkókò ìfẹ́ kò yẹ kó o dogun o má fi fẹ́ mi síbi tá a kò mí lójú mi ọmọ làbákẹ́ o o. wọ́n ní ẹgbẹ́ yẹlẹyẹ máa ń wọ́tọ̀ ibi tó lọ yìí ó ti ga jù ẹ lọ wọ́n ní tọmọdé bá pẹ̀kú àdàjẹ́ o ti wá pààrọ̀ gidi bàbá yìí o fẹ́ agbẹ́bẹ́ mi yẹ́ ẹ̀ nílé irọ́ ni kò lè ṣeé ṣe mi ì mọ nǹkan tí màá ṣe sí mi pín. omi kí ló ń ṣe sí báyìí. wo wo wo wo kò sí nǹkan tí màá ṣe sí kò sí nǹkan tí màá ṣe sí o torí mo sọ fún ẹ tẹ́tẹ́lẹ̀ wọ́n ló gbọ́ wọ́n ní òkèlè gbígbẹ ó sàn ṣẹlẹ̀ tó kún fún wàrà àtọyìn tí ò sí fọkànbalẹ̀ ń bẹ̀ lọ mi ò la ní o mi sì lanú lẹ̀ mi lè jẹ́ kẹ́ni kankan wá sọ̀rọ̀ sí mi láyé ṣó ti yé ẹ mi ò la ní mi ò lanú lẹ̀. Dàpọ̀ I don't understand again gbogbo ẹ ti sú mi. Mo <laughs> náà ni mo sọ fún ẹ. Labake, just take it easy. Okay? Um, jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀. Ṣé lóòótọ́ lóòótọ́ òun ló nífẹ̀ẹ́ mi dénú? Àsì ló nífẹ̀ẹ́ mi dáadáa. Gbogbo ẹ̀yà ara mi pátápátá ló nífẹ̀ẹ́. That sounds good. Gbogbo ẹ̀yà ara tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ búrẹ́dì máa fẹ́ kí o fi ọkàn balẹ̀ ok nípa ti mú mi tí wọ́n sọ wípé o ò lè fẹ́ mi o ò lè fẹ́ mi fi ti wọ́n sílẹ̀ èmi ni kò máa wò èmi àti ẹ̀ là ń fẹ́ra wa. wọ́n ní tó bá dojú ṣíṣù tó bá dojú ṣíṣù ìjì máa ń lanu. mo dẹ̀ fi dẹ́ ẹ lójú pé ní ìgbà kọ̀ọ̀kan mi ò ní fi ẹ́ sílẹ̀. Si mo promise bẹ́ẹ̀. problem ṣì wà. problem wà. how. mọ́mì mi ti sọ fún mi pé àwọn ò gbọ́dọ̀ rí mi nílé yín mọ́. tó bá jẹ́ pé mi ni mọ́mì ẹ̀ ohun tó sọ yẹn ni màá sọ bẹ́ẹ̀ ni nítorí kò sí òbí tó máa fẹ́ lajú sílẹ̀ tí wàhálà bá ti ń wà lọ́wọ́ bẹ̀rẹ̀ báyìí tó máa fẹ́ yọ̀ǹda ọmọ ẹ̀ yípe kó lọ sí ilé yẹn. pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìyàwó àbí lórí ọ̀rọ̀ pé èèyàn fẹ́ lọ sílé ọkọ. amójú gbogbo ẹ lọ ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ mọ́ mi o kò tó nǹkan tá à ń lọ dàbẹ́ o mọ́ mi tèmi gangan ni wàhálà wà lọ́wọ́ ẹ èmi á dẹ̀ yanjú yẹn. mo ní àgbà ọlọ́run àgbà kò sọ. ó sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ are you okay now? Yes. Are you sure? I love you, baby. I love you too. Mm. <laughs> Olúwa borí báyìí. Hmm? Jẹ́ What? n máa wá lò. Mo um, understand, okay? understand. But èmi àti ẹ̀ máa jọ débi kan. Bẹ́ẹ̀ ni kò ní pẹ́ kò ní a máa jọ débi kan. Wọ́n ti ká tó lọ. Ibi ibẹ̀ nìṣúra ń gbé ibi tọkàn ẹni bá wà ó ibẹ̀ nìfẹ́ ni ń gbé àmọ́ kò yẹ kó bògùn wá àmọ́ kò yẹ kó lóògùn ṣẹ̀rí òun ga ó máa ma ṣe ó ìfẹ́ tí ń bẹ lọ́kàn ẹni tí ń dára láàmú ọ ṣẹ̀rí kò yẹ kọ́ ọ́dọ̀. ó mọ̀ pé nuisance ó mọ̀ pé ò ní làákà ìkọ̀kọ̀ ọ̀dẹ ọ̀dẹ ọ̀dẹ tó tóbi jù láyé ìwọ ni. kí ni mo ṣe fún yín náà tẹ́tù fi ń bú mi. kí ni wọ́n ṣe fẹ́ mi. mo bórí ẹ̀ pé mi mọ̀ para wọn ni ẹ̀ mi mọ̀ pé you're just an ordinary slut olóṣó lásán lásán ni ẹ̀ àti òun tún béèrè lọ́wọ́ mi pé kí ló ń ṣe bó ti máa ń ṣe náà nìyẹn tó bá ti ṣòṣì tán máa bẹ̀rẹ̀ pé kí làwọn ṣe. níbo ni wọ́n ti ń gbọ́ àbí níbo ló ti rí rẹ̀ ní pé èèyàn kan máa wà láyé yìí ó máa mú ẹ̀gbọ́n àtàbúrò á máa fẹ́ra wọn ó fẹ́ máa fẹ́ èmi kó tún máa fẹ́ gbọ́n mi náà ó fẹ́ máa fi orí àgbò méjì ó fẹ́ fi máa kanra o sórí òpè ni ó ti yá wéré o. ṣé mẹ́ńtẹ́ ń bá sọ̀rọ̀ ṣá. o àórí ẹ̀ ti dàrú o tiẹ̀ ti yá wéré dànù ni ṣé mi mẹ́ńtẹ́ mi bá sọ̀rọ̀ o ń try láti sọ fún mi pé bóyá nǹkan ṣe mí àbí ìwọ gangan nìkan ṣe. ṣé mi àti yín jọ láde òun fífẹ́ ni àbí kí ni gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí. ṣé mi àti wọ́jọ́ láde òun fífẹ́ ṣó ti rẹ́ni tó ń jàgbàdo láàárọ̀ àti ọ̀sán ní seven times a day rí ṣọtí rírọ ẹ̀ rí kó yẹ kó ti wà calculative. wo bí gbọ́ ilé tí mo fẹ́ sọ yìí dáadáa o aago mi òun ló máa padà dádìyẹ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ fún un. bínú jàre that's rubbish. olórí burúkú eh, ọ̀hún tá a jọ ń gbélé ni one of the tenants mi ah sorry tenant àjọ ń gbélé o lọ kó obìnrin mẹ́ta o lọ kó wọn dà sínú ilé gẹ́gẹ́ bí ìyàwó o dẹ̀ bí ọmọ méje in a room kò sí kílọ̀kọ̀ mi bọ̀ bí ìpè mi ni senior tenant tí mò ń bá onílé gba owó ilé tó bá di tenant eh, tenant tenant rate ní monthly ìyẹn owó owó owó oṣù ilé wọn mo dẹ̀ sọ pé owó dà owó dà olóṣèlú sọ mi pé ẹ ṣé mi mọ̀ kó oṣù ti parí ẹ ò ní problem kan ẹ ò ṣe kí ló kàn mí bastard tó bá bí ẹrẹ má sọ owó yẹn lé má sọ owó yẹn kí ló tó tó twelve o'clock lọ́la wàá ràn wò wàá jáde nínú ilé yìí ni. Eh, bó bá ṣe wù kó ṣe jẹ ẹ ṣáà ní sùúrù. ní irú ta ló ń plead fún ọ̀rọ̀ yẹn kọjá ọjọ́ orí ẹ̀ jàre o lè dá sí mo bí mo ro gbogbo èrò mi ni pé o pẹ̀lú ọ̀tá jọ ń gbé bí ni mo ṣe ń ṣàlàyé fún ẹ ọkọ méjì pọ̀ pé ìwọ kì í gbé bí. mo tó bá bí ẹ̀ ni kí wọ́n sọ ọ́ ti ẹ̀ jàre ọkọ mi ti fòmúrò pé ọ̀nà bá gbélé ni mo ṣe explanation fún ẹ jọ ẹyin. look let me tell you one thing you are a big liar ìyá tó bí ẹ ti ṣe gbala ìfín pé you are a liars kí ló sọ ẹ tí gbogbo òṣì ìwọ ńlá pa ẹ̀rọ expensive liars wípé ẹ bàbá tó bí ẹ ló ní airport o níjọ́ ni gbogbo ẹlẹ́yà yẹn dé báyìí kátẹ́ẹ̀nì mọ́tò ti pa bàbá yẹn jọ sí bọ́dá mi àrẹ̀mú wọn ò sí láyé mọ́ ó wà fẹ́ ní oníbẹ̀rù mọ́ ṣé mo bí ẹ léèrè o ńgbà tá a wà tá a dẹ̀ já àbúrò bàbá tá a wà àṣewà lé ayé ṣé wọ́n ní kó máa bẹ̀rù wa mọ́ òwa ń pa ìrọ́ òṣì orí burúkú kiri. mo ṣàwà láyé kó o fẹ́ ní fairness fún ẹnikẹ́ni o fẹ́ ní bẹ̀rù. secondly wọ́n tún wá lóòtì di celebrity láàrin ọkùnrin méjì ṣé ni wọ́n ń du ẹ̀ lọ́tún tó ń du ẹ̀ lọ́sì mò ń bí ẹ léèrè ni abẹ́ẹ̀kọ́ wọ́n ń du ẹ̀ àwọn tẹ̀gbọ́n méjì ń du ẹ̀ tó fi ní scandal ṣé èrò ìwà òṣì yẹn ló wá rà wọlé torí pé ìyá tó bí ẹ lọ́mọdébìnrin kò lè kò lè kò lè tọ́jú ẹ kò lè bá ẹ wí àbí. dádì lóòótọ́ ni àpárọ̀ torí náà ni mo ṣe ní kí n bá mọ́mì mi kán lè lọ́ọ́ bá mi bẹ mọ́mì dàpọ̀ wọ́n dẹ̀ náà wọn ò lè lọ torí ẹ̀ mo ṣe ń wáyè láti wá bá yín pé kẹ́lẹ̀ lọ́wọ́ kẹ́lẹ̀ ẹ tẹ̀lé mi kẹ́lẹ̀ lọ́wọ́ bá mi bẹ̀ wọ́n dáàdì ṣe rí nípa ti àbúrò ẹ̀ èmi pẹ̀lú àbúrò ẹ̀ òjò ní àjọsọ kankan nípa ọ̀rọ̀ fífẹ́ àbúrò ẹ̀ wọn sọ fún mi pé àgbò ló máa dáàdì yẹn tèmi gbẹ̀yìn. that's alright ṣọ́ra yí ẹ lóde definitely o ti ní àjọsọ pẹ̀lú ọmọkùnrin ẹni yẹn. Ah, àjọ lájọsọ. kó tó di wípé èèyàn lanu orí ẹ̀ pé àgbò irú àgbò tó pe yẹn àgbò kan náà pé ohun tó wí fún ẹ ni pé àgò tóun ló máa dé adìyẹ ti ẹgbẹ́ yìí that's the meaning ẹ ti jọ lájọsọ nìyẹn please come out jẹ́wọ́. àdájí ah, mi àti lájọsọ kọ̀ọ̀kan kò sọ fún mi kò fẹ́ fẹ́ mi. ọ̀dà question ti fẹ́ tró fèsì ẹ̀ yìí. láàárín ẹ̀gbọ́n àtàbúrò yẹn ta ló wọ nífẹ̀ẹ́ sí jù. dádì ẹ̀gbọ́n lèmi nífẹ̀ẹ́ jù dádì ọládàpọ̀. ẹ̀gbọ́n yẹn ló nífẹ̀ẹ́ sí bọ́ọ̀yẹn wá pa òwe tìbí tó ló pa yẹn àbí ó dẹ̀ rò pé bọ́ọ̀yẹn ò ń ṣe èrè. bóyá kì í pé nǹkan kan ń ọpọlọ ẹ̀ nígbà tí kì ṣe pé wọ́n sọ pé ó fẹ́ fẹ́ kí wọ́n á ló fẹ́ fa àgò tòun adìyẹ wíṣà adìyẹ wíṣà àgbò ọ̀rọ̀ kí ni ìyá wọn wá wí with all these uh, conversations. ẹ ẹ mú mi nítorí àti parọ́ pé kí n máa lọ. ìyá ló sọ bẹ́ẹ̀ sí ẹ. Good afternoon, madam my names are James ayélàgbé ìkúbọ̀lájẹ ọ̀rúnṣòro lọ um, JP ẹ má bínú pé mo débí lójijì mo dẹ̀ wá pọ̀yìn bẹ́ẹ̀ náà lójijì torí àwọn ọmọ méjèèjì rẹ̀ mo ṣe wá kẹ́ má bínú kẹ́ fọ́ wọnú déédéé ìwà yẹn ń wù pátá ẹ fi ya sí mi la bẹ́ẹ̀ ṣe ń wò mí defendant wọn rè mo jẹ́ mo tún jẹ́ solicitors wọn. sọ́bí ẹ̀yin ni defendant àti solicitor wọn. ẹ ẹni tó wá bá wọn ni ó jẹ́ bẹ́ẹ̀ bí english méjèèjì ṣe lọ nìyẹn so nípa bẹ́ẹ̀ kẹ́ fi ya sí gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ agreed wípé wọ́n purọ́ irọ́ yẹn irọ́ súnà ni torí àwọn ọ̀rọ̀ kan wà irọ́ súnà irọ́ tí èèyàn gbọ́dọ̀ pa ìbẹ̀rù bójú tí ń lò fà tí wọ́n yẹ pa irọ́ yẹn. ẹ wo ẹ ṣé mo dúpẹ́ sà ọlọ́run á pọ́n náà lé ṣe rí lóòótọ́ nínú bí mi o àbáwo nínú ò níbí o ṣe rí ilé ayé ta wà yìí everybody is the architect of his or her own life nǹkan tó bá wù èèyàn ló lè ṣe pẹ̀lú gbèsè ayé ẹ má sọ wípé wọ́n bẹ̀rù mi tí wọ́n bá bẹ̀rù mi lóòótọ́ àti lódodo wọ́n á sọ tòótọ́ fún mi náà. Mm-hmm. ìyá ó lè wùyàn kéèyàn kàwé kéèyàn sọ pé òun fẹ́ fẹ́ ọmọ aláta ó lè wùyàn kí n sọ pé ẹni tó ń kiri pure water ń lòun fẹ́fẹ́ or whatever ṣó ti ń sìn èmi ò dispute ẹ o ṣùgbọ́n ṣé mo nǹkan tí ó kó mi níra tó dùn mí jù onírọ́ tí wọn méjèèjì pa fún mi tóun bá decide wípé ó kébi tóun fẹ́ fi ṣe bùjókòó tóun lọ for the first time irọ́ lòun fẹ́ fi tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ fine that's a cup of tea kí ló ṣe ọmọ mi ọmọ tí mo bí nínú ara mi ṣé èèyàn máa ń fi ara pamọ́ ṣé wọ́n máa ń fara pamọ́ fún ìyá ẹ̀ ni bó ti nǹkan parọ́ tó náà ìjọ́ òun náà ni mi ò ní mọ̀ ìjọ́ òun lòkò tó rọ̀ òun ò ní bẹ́ẹ̀dì. my son is a graduate he is well read. tó bá sọ pé bóun ṣe ga tóun bùn tó tóun dáa tó ṣe rí tó yìí ní ọmọ tó fi ń tọrọ ọmọ tó fi ń gbàdúrà ọmọ tó bá sọ pé ọmọ níyan gan lòun fẹ́ gbé níyàwó fine by me eh. it is life òun pẹ̀lú ẹ̀nà ọjọ́ fẹ́ gbé bọ̀ kí ló ń parọ́ fún mi fún ẹ eh, kí lọ́mọ alágbàdo ọmọ níyan gan kí ló ṣe di ẹ̀yìn eh, ọmọ tó sọ fún pé ó ṣẹ́ ní Nigerian Ports Authority. Ah, <laughs> he has explained it for me he has explained it ó sọ mi pé òun lọ school ń kàwé. Hmm? he has explained, explained it. yes. ah jeez oh gosh Dàpọ̀. mọ́mí mọ́mí you should understand. will you keep your trap shut. ẹ má bàa wípé ó sọ fún mi inú introductory ẹ ló ti sọ fún mi pé level education. for me kai um, ẹ jọ sá mo fẹ́ favour kan sá tí mo fẹ́ kẹ́ ṣe fún mi um, ẹ jẹ́ ká ẹ jẹ́ ká wálé sá please ẹ jẹ́ ká sọ èdè ilẹ̀ bàbá wa. ṣé pé yorùbá àbí. ọmọ yorùbá gidi ni o tíátíá mo gbọ́ yorùbá dáadáa. àà mo gbọ́ yorùbá kẹ mo bẹ́ẹ̀ ní ẹ̀rí lálẹ́ ẹ̀kẹ́ mi mo gbọ́ yorùbá gidi gan. ẹ ṣe mọ̀ pé yorùbá tún ní. Ni ẹwà èdè ẹ jẹ́ ká sọ yorùbá gbogbo nǹkan ti yé mi bọ́ ẹ jẹ́ ká máa lọ ní yorùbá. <laughs> mo gbọ́ ohun tẹ́ sọ ọmọ yorùbá náà rèé mi náà n kò dẹ̀ ń kọ́kọ́ yájú english sí èèyàn ìwọ̀n bá gbé wá náà máa padà fún un mo ti rí pé tí mo wọlé mo rí wa. ẹ̀rọ yẹ kí n fi english bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe wá pé yorùbá rẹ̀ kí n sọ lẹ́sìn èsì wàhálà ohun tí ṣàwọn àlàyé kan fún mi nínú introductory rẹ̀ wípé mọ́mí òkun o wọ́n ní discipline wọn dẹ̀ ní principals o mo yà ní pé kò sí wàhálà àyànjú gbogbo rẹ̀ nẹ́ni kẹ́ dáríjì wọn gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣe yẹn ẹ fi yá mi ẹ má bínú please. mi ìbínú mọ́ sà ó ti parí náà kí ni kí n yọ́ fa yín kí ni jíjẹ kí ni mímu ah mo pẹ́ skul gan abẹ́òkúta grammar school ni mo lọ ìgbà tí mo dẹ̀ máa tún parí education yẹn mo á lọ sí ọlọ́bẹ̀ technical school ní Díàbà. ẹ ẹ jọ sá àní oúnjẹ kí ni ká ń fà yín kí lẹ fẹ́ jẹ. ok fún entertainers mi irú ọbẹ̀ wo lẹ ṣe. oríṣiríṣi ọbẹ̀ ni mo ní sínú freezer so nǹkan tẹ́ bá fẹ́ kẹsàn-án máa portion it out fún yín ṣe lè get me fufu? Fufu, sorry ẹ lè rí yẹn bí. ẹ ní fùfù. so ẹ sọ any other solid tẹ bá fẹ́ but definitely not fufu. ẹ fún mi ní wíì. Hmm? tí n bá ti jẹ fùfù tí mo tún máa ń jẹ jù ní wíì. mọ́mi wait wait. ó wà wait wà. Ah. ṣé kí ni ẹ tún ní tí ní tí wà nú ẹ̀ tí wà ń bẹ̀ sà. ẹ will will wait will wait. ok dẹ́mi mo bẹ ṣe ń jẹun sí báwo ni kò ṣe pọ̀ tó. ẹ̀rọ mi ò ń jẹun púpọ̀ any size lẹ lè bá mi kọ ẹ lè kọ any size. ok ẹ fún mi ní some minutes ó kàn lára. mi sọ pé léèrè ló wá ìyá ọkọ rẹ èèyàn gidi ni kẹ́ ẹ jẹ́ kó rí yín là pé ẹ bọ̀rọ̀ purọ́ mọ́ gbogbo tó ṣẹlẹ̀ yìí wọ́n ti fi ya sí mi la mo ti pọ́n gbogbo yẹn mo ti yanjú wọ́n dé kó lọ sóúnjẹ fún mi. Ah, eh, eh, no no no no kó o má bọ̀dà kò tí ì ojú ò tí ì ṣálẹ̀ sínú ilé the very first time tó máa wá òun náà ló jẹ́ pé irọ́ ló fi tẹ́lẹ̀ yẹn so kó má ṣe yọnu máa lọ ṣe fúnra mi ẹ kàn fún mi ní ìṣẹ́jú díẹ̀ ṣe ti gbọ́ sí. ẹ̀yẹ̀ máa ṣe wàhálà oh, ilé èrè ló yà ilé èrè ló yà owó ìyá ọkọ ẹ̀ ẹ̀ ṣe hàn tó dáa báyìí ni. ṣebí wọn náà máa jẹ iṣẹ́ tiẹ̀ náà máa bí láìkè ọmọ ọkọ yẹn dáadáa fún ẹ jọ ní kọ́ kí máa di wíìlì yẹn rọ̀ o. omi ìpè ní kọ́ńpìnì tọ̀dọ̀ tiwa airport eh, ohun tí mò ń tura láti sọ ni pé ṣé estate management ọ̀dọ̀ tiwa ni wọ́n ń sọ̀rọ̀ ń pa ẹ̀ wọ́n yàn ń ṣe problem tí n bá ti settle down sí i màá check mail mi màá dẹ̀ forward ẹ̀ sí ẹ̀ sọ wàá lè mọ nǹkan tí wàá ṣe lórí ẹ̀. Okay. Okay. Labake, please don't cry again. I appreciate you so much. Àwọn àgbà sọ wípé ẹni tó bá máa jẹ oyin inú àpáta kò ní wẹnu àké. Can you just stop doing this to yourself? Sùúrù náà la máa ní fún nǹkan tó wà lẹ́yìn sùúrù sùúrù wọ́n ní kó lè wá wá wọ́n ní kó ju tó wá ilẹ̀ ó kí ni nǹkan gan tó tún fẹ́ kó lè ṣe wò ó ọ̀làdàpọ̀ èmi ò lè dúró oṣù kan tó sọ fún mi nulẹ̀ ìmọ̀ o. Like I said earlier, I have my reasons. Tí mo sọ pé kò dúró ní ibi oṣù kan tí mo ní kó dúró bí fún yẹn mo mọ màmá tí mo ní dáadáa mo fẹ́ mọ̀ bóyá lóòótọ́ lóòótọ́ mọ́mì ti nífẹ̀ẹ́ dénúdénú àbí wọ́n ti nífẹ̀ẹ́ torí mo mọ orí èèyàn tó jẹ́ màmí burú díẹ̀ wọ́n máa ń dọ̀yàn wò gbogbo àsìkò tí wọ́n fi ń dán ẹ wò yìí torí mo rí gẹ́gẹ́ bí ìdánwò ni ìjọba mi gbà mọ́ra bẹ́ẹ̀ wo ni mo ṣe sọ pé ẹni máa jẹ́ mi inú àpáta kò ní wẹ̀nu àké please ní sùúrù díẹ̀ fún mi I will handle I am tired. I am so tired. Ah, ta ni mo fẹ́ràn sí mọ́ mi gan-an kó bá mi bẹ̀ wọ́n. time is a matter of time. Just take it easy. Okay? Give me a little time and I will put everything in place. Please. I only she know. I only she real. dẹ́ lóhùn. ẹ wo mo nífẹ̀ẹ́ Ọládàpọ̀ lóòótọ́ àmọ́ ṣá mi ò rò pé mo lè fẹ́ ẹ. kí ló jẹ́ o. ẹ wo màmí wàhálà màmá yẹn ti pọ̀ jù màmí ṣe rí oṣù kan tó ládàpọ̀ ní kí wọ́n á lòun lè wọn mi ò tí ì lò tán ṣé ló dàbí ọdún kan lára mi ọmọ alàbàkẹ́ àjọkẹ́ oníwàhálà màmá yẹn ti pọ̀ jù. ìwọ mọ̀ pé sùn lèèyàn fi máa ń gbélé ọkọ ni ṣé kìí ṣe wàhálà sẹni bàbá oníkọ́kọ́rọ́ ń bá káàkiri ọlọ́run dẹ̀ gbégi ọ̀là lé ẹ lọ́wọ́ ó dẹ̀ fẹ́ fúnra rẹ̀ fẹ́ dáná sun làbàkẹ́ kò sí ìyá ọkọ tí ò ní wà àti ẹ̀ kankan lára èmi náà tó bá yẹ pé ẹ̀gbọ́n ẹ̀ wà láyé ni tó dẹ̀gbà tó gbéyàwó èmi náà níwà tèmi lára gẹ́gẹ́ bí ìyá ọkọ Eh? sùúrù lèèyàn fi ń gbélé ọkọ sùúrù ló máa ní o. sùúrù ló tún ní kí n ní. sùúrù ló máa ní torí pé sùúrù lèèyàn fi ń gbélé ọkọ torí pé ọmọkùnrin tí mò ń wo yìí ọmọkùnrin yìí nífẹ̀ẹ́ o. ó fẹ́ràn ẹ̀ gan o lọ wá sùúrù bíi tí sùúrù bá wà kó lọ ní kó dẹ̀ lọ ní wà rẹ̀ lẹ̀ tèmi nìyẹn oúnjẹ tèmi sè ó fẹ́ jóná ṣé kí n bá yín gbóúnjẹ wá èmi á gbé wá fún ẹ ẹ̀ẹ́dẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ má jẹ tèmi nìyẹn yìí. kí ni nǹkan tí mo ṣe fún ẹ ẹ kí ló tó fẹ́ joyè asọ ni lẹ́nu ọmọ báyìí nítorí ọlọ́ọ̀lá bákẹ́ èmi wọn ní ìwọ̀sí oúnjẹ pé mi ò jẹun ọ̀nkú ẹ wọ bá mi bí ọmọ olóríire yìí o wípé látijọ́ tó ti dẹ́sẹ̀ wọnú lé ṣé mo ti ẹ̀ jọjú sí kíchìn yẹn mọ́ rárá. ta ló ń ṣe tí gbogbo wọn jẹ gbogbo oúnjẹ tá à ń jẹ ní ilé pátápátá òun ló ń ṣe o lọ́mọ olóríire yìí o. àníkẹ́ ó dùn granny ah. so ìyá ọkọ rẹ ẹ ti ẹjọ ń jẹun ló wá wí fún wa pé ìyá ọkọ rẹ ti kọ oúnjẹ rẹ lẹ kò dẹ jẹ mọ́ tá a dẹ̀ ń bi ẹ́ léèrè pé àbí ìyá ọkọ rẹ wà nú àwẹ̀. èmi ò sí nú àwẹ̀ oúnjẹ tó tẹ̀ wá tún rojọ́ mọ́ yìí níjọ́ tó ṣe oúnjẹ yìí tán níbi tẹ́bi pẹ̀lú àjọjọ́kọ̀ àjọ ń jẹun nínú àwo kan náà ni ò kì ṣe pé bó oúnjẹ mi sọ́tọ̀ bu tiẹ̀ rárá o èmi àti ẹjọ́ máa ń jẹun nínú àwo kan náà ibẹ̀ láti ń ṣeré pátá pé gbogbo ẹ̀yìn ọwọ́ mi báyìí ṣe ni ọmọ yìí ṣe ló wa ọbẹ̀ sí kí ni nǹkan tó dẹ̀ fẹ́rẹ́ pa wa ó yẹ yìí náà lẹ́nu ọ̀rọ̀ ọkọ ẹ̀ ló fa eré pè mí pẹ̀lú ẹ̀ o ọjọ́ tó ń sọ yìí in particular o ọ̀dọ̀ wa ń bí lọ́kọ ẹ̀ sùn o torí pé àkọ́kọ́ lọ́kọ ẹ̀ máráyè wá sílé wa gbogbogbàkígbà tọkọ ẹ bá dẹ̀ ti wá síbí báyìí mi ò kí ń gbà kó sùn sọ́dọ̀ ọkọ ẹ ọ̀dọ̀ mi báyìí ló máa sùn torí pé àtijọ́ tó ti dé ó ti mọ́ mi lára kájọ máa sùn. tó ẹ gbọ́ mo máa takú ni pé orí bẹ́ẹ̀dì mi báyìí mi ló gbọ́dọ̀ sùn sí tọkọ ẹ bá nígbà mi ló máa sọ pé mọ́mí ẹ̀dẹ̀ rìlíìsì ìyàwó mi. ìyẹn ló wá fa erépè mi àti ẹ̀ngbà tílẹ̀ mọ́ tó ṣoúnjẹ ló bá ní èmi àtọmọ òun èmi àtọkọ mi la bá ń jà kọ̀ọ̀kan ló bá níyẹn ẹ̀kọ̀ọ̀kan tóun máa ń wá sílé wá ń bí ó yẹ kí mọ́mì tẹ̀ máa yọ̀ǹda fóun kó máa sùn ti àwọn nǹkan kan ó ní mo dẹ̀ tún sọ fóun wípé èmi lèmi níyàwó ṣó ti eyín sìn bọ́ ló ti wá rẹjọ́ tó wá rò fún yín kó òun séje mi ò jẹun. ẹ wo màmí ah, ah. granny mo block mouth yín ẹ hold on listen sí mi kí ni reason tó ṣe fẹ́ yá ọmọ tó máa ń purọ́ náà you are a liar ah. èmi ò sí ń lé ṣé ń gbọ́ mo lọ Abidjan ẹ mo lọ mo lọ yọjọ mo lọ fún conference níbẹ̀ ìgbà yẹn mo dẹ̀ dére yàrá ẹ̀ pè mí pé báyìí báyìí ṣẹlẹ̀ sí o lẹ́nu mo pé o ò ní níṣòro ilé ọkọ níṣòro ibẹ̀ kí n yanjú rẹ̀ ọ̀nkù ni mo jẹ́ ẹ̀gbọ́n mi ni bàbá tiẹ̀ èmi wá kù ní the only father fún ọ nínú family wọ́n dẹ̀ da ọ̀rọ̀ tiẹ̀ wọ́n dá dúró wọ́n ló ti ṣẹ̀yà ọkọ yìí èmi lọ sí Abidjan mo ṣẹ̀ dé ni secretary àwọn tó ń ta kọ́kọ́rọ́ ni mí iṣu kan happen lé àrí àwọn tó ń ta kọ́kọ́rọ́ wọ́n fẹ́ fi fifty naira kún owó kọ́kọ́rọ́ ìyẹn ni mo torí ẹ̀ lọ Gabon because of fifty naira bẹ́ẹ̀ ni. yes I participated in conference for a week. Ah. bẹ́ẹ̀ ni padà ṣe dé báyìí iṣu tiẹ̀ ni mo wá bẹ̀rẹ̀ sí treat ǹjẹ́ kí ló dé wọ́n ní àfi kí n bá délé tó ti ń lọ́kọ lé ọ̀dọ̀ ìyá ọkọ ẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní kò fún ìyá ọkọ ẹ̀ lóúnjẹ kò fún lóúnjẹ ni àbí wọn fowó oúnjẹ lẹ̀ wọ́n lọ́ fowó oúnjẹ lẹ̀ pé ìyá ọkọ ẹ̀ bínú ṣé àwọn pé this is the second time mi máa wá bí. bẹ́ẹ̀ni ṣé bẹyìn náà lẹ wá níjọ́ kìnínní àná. bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni ṣé ìrítàrí mi níjọ́ yàn kú ṣé mo ju èèyàn burúkú. tó bá jẹ́ èèyàn burúkú ni mo lè ti ṣépè fún yín tàbí kí n má kéde má débi mọ́ láyé. èèyàn gidi ni ah. ẹ wo níjọ́ kan mo tara owó wa yín mo fẹ́ wá ṣáàjì fóònù níbí kò sínú lọ́dọ̀ wa ẹ mi pé kéwọ́n tó wá bí awọ mọ́tò bíi bíi bíi five hundred naira kí ọ tó délé bí bẹ́ẹ̀ charge fóònù ẹ̀ àníná. máa wò ṣé pé ń bà wà. nígbà mo gbé bá kíde mo fẹ́ èèyàn ní ìnà kírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ aláti mọ̀ ìpè ó ti ṣẹ̀yìn nìyẹn mo torí rẹ̀ bí. kò mí òǹkù ń gbọ́ ò mí débò náà ni gbogbo àlàyé tí wọ́n ṣe yẹn ni pa. wọ́n lè bá débi ẹ̀ ń fi epo ẹ̀ ń já epo ńgbà tẹ̀ ń display oúnjẹ yẹn lọ́wọ́ ẹ̀ ń já epo sọ́wọ́ ọwọ́ ra yín orí rẹ̀ kò sùn ọ́ tó bá tó bá tó open mouth bẹ́ẹ̀ máa hook rẹ̀ lórí bastard. látijọ́ tó mọ kúkú ti mú. ẹ wo ẹbí mo ti bá wí mo ti bá wí mo ti bá wí mo ti bá wí ẹ má bínú jáde. àtijọ́ àmọ́ tí wọ́n gbà kódà mo sọ mo ní lóòótọ́ náà tí ì ṣègbéyàwó wípé tó wáá gbọ́dọ̀ mi bí ló fẹ́ máa gbé ilé nílé ẹ̀ kó jókòó tì mí ẹ tún sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni torí ẹ ló ṣe wà níbí ẹmọ tó bá wà ní ọ̀dọ̀ ọkọ ẹ lọ́wọ́ ọkú ṣé wọn kò kí sojoojúmọ́ lọ wọ sílé. tí n bá fọ́ kí ni mo ẹ ah, lórí. ọgbọ́n tí wọ́n wí ọ ní tó bá tún fẹ́ máa gbé bí kò máa gbé bí. ẹ má bá mi bá lórí lórí ẹlẹ́lẹ́yìn ara rẹ̀ oòrùn ẹ mẹ́jọ fún wa. Ah. ẹ kì í fọ lórí. Ah, òwò rí léèrè ó fẹ́ maintain rẹ̀ jọ briefly kó ṣàlàyé fún mi ìjókòó kúrò ọmọ ìyàwó kọ rẹ̀. akọ ilé á lè dà fún ẹ tó bá yẹ kó lọ rojọ́ kàn ní tí n bá box rẹ bẹ́ẹ̀ ó rí afọ́dà mi. bàbá kẹ mi lè bínú sí ọ. so ohun tó ṣàǹsìn ni pé ẹ ṣá máa bínú mo fi ọlọ́wọ́n bá bẹ̀yìn mo fẹ́ kẹ́ ẹ dààmú ọmọ tán ṣẹ́gbọ́n ẹ má rí bí ìyàwó ẹ rí gẹ́gẹ́ bí ọmọ yín. mi lè bínú sí Làbákẹ́. èmi fẹ́ máa lọ nìyẹn ó di wọn ló fún ẹni gbọrúgbọrú ẹ mọ ẹ má bínú ǹjẹ́ mo lè can I have your number. tèmi gangan. tọrọ ẹ nọ́mbà yín toró tún lè ṣe rárá dáadáa ẹni láti ṣe ẹni tìjú pé kẹ́ pè mí lọ bẹ́ẹ̀ pè mí lóru màá wá bí. kẹ́ wàá máa wo èmi bàjẹ́ mi ì mọ nọ́mbà mi kankan sórí toró tó bíi mẹ́rin àbí márùn-ún tí mo lò ẹ bóyá kẹ́ fi fóònù tèmi pé. ìyẹn gan máa ràn torí tí n bá fún yín tọ̀dọ̀ mi gan ẹ lè máa rántí ẹ tẹ́ ìrántí nọ́mbà tọ̀dọ̀ yín. ọmọ yín á fún yín ọmọ yín á fún yín nọ́mbà mi. nọ́mbà wọn kò sẹ́ndírẹ̀sì mi jọgbọ́ kí n má pè wọ́n ìgbà ẹ̀rọ wa mọ̀ pọ̀wọ́ ti tó ẹ ṣé mo lè wọ bí lẹ́nìtàn. kí ló dé ẹ̀gúsí sílẹ̀ anytime ẹ̀wẹ̀ wọlé ẹ kò ní ìdìgọ́ pẹ́ pè mí kẹ́ ẹ tó wá ilé mi lé. ara bá ń sọ̀rọ̀ mi ilé ló wà ọlọ́run akọ ilé ẹ̀yìn tàǹdà ní ìlú ẹ̀mí kẹ́ ẹ̀ mọ́tò àwọn òkè ìrọ̀rùn ẹ̀ ló ń jẹ tó láàárọ̀ yìí ó jẹ tó pẹ́pẹ́ yìí ẹ̀ báwo ni o nẹ́gbò sọ́kọ̀ sọ́dọ̀ ẹ̀ ń jẹ ṣé lómi ọmọ yìí ń jẹ. ọlábàá ń jẹ. àbúrò ẹ̀ ti tó ní jò. because ó ní àwọn nǹkan tó yẹ kó ṣe tó yẹ pé ìwà àti mọ́mí ẹ máa fi ní smooth relationship kò ní sí pé ìjà lé ìjà lọ́la tó máa ní láti lọ máa pa àwọn family kan wá bá ẹ bẹ̀bẹ̀. àwọn ìgbésẹ̀ kan tó yẹ kó máa gbé àwọn nǹkan tó yẹ kó máa ṣe yẹn ó máa wù mí láti sọ fún ẹ and i'm going to tell you because mi fẹ́ kó máa ní problem. wà á sọ mi báyìí wà á sọ mi báyìí ṣe é jẹ́ ká wọlé ṣe é jọ́ sí mi fẹ́ kí wọ́n mú un. máma yìí mi ò orí ẹ̀ máma yìí mi tẹ̀lé mi lè ṣe níbẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ try láti bẹ̀ sọ ni pé hmm, lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nǹkan tí mo bá lè ṣe tí mo believe pé ó lè work mo dẹ̀ fẹ́ kó trust mi pẹ̀lú nǹkan tí bá sọ because ṣórí inú ilé yìí èmi gangan ni mo ní ilé yìí nǹkan tí bá dẹ̀ sọ nù ilé yìí kò sẹ́ni tó máa yí padà. Um, mi mọ̀ bí àwọ̀ ti rò báyìí nǹkan tẹ́mi mọ̀ pé ó ń ṣẹlẹ̀ nìyẹn mọ̀mísí wọn láìkì kó fẹ́ gbọ́n mi yes wọn ní láìkì tó bá fẹ́ wọn so wọn mọ báwọn ṣe fẹ́ sọ ni nǹkan tẹ́mi wá ń rò ni pé ṣe bí wọn láìkì bóyá wà nílẹ̀ but ó ní nǹkan kan o ṣé bí mi ṣe wà nílé yìí bí mo sọ fún ẹ earlier mọ̀mísí un trust me nǹkan sọ́wọ́n pé mo lè take care ara mi bọ̀ ẹ̀gbọ́n mi wọ́n máa ń wà insecure ń pa wọn lókè tó wọ́n máa ń try láti monitor gbogbo nǹkan tó bá ṣe bọ̀ nǹkan tèmi bá ti ṣe bá mọ̀ pé lo hmm, is fine wọ́n máa ń gbà ní anything tí bá decide láti ṣe pẹ̀lú life mi okay for example ìwọ náà rí i pé bí mo ṣe mọ̀ ẹ́ tẹ́lẹ̀ kọ́ ni àtìgbà tó ti wọ́nú lé o change àbó o change. mo change mo change. that means pé ẹ̀gbọ́n mi ti ń mí sí ẹ lára right. ìwọ wá wò kó wá jẹ́ pé irú èmi tẹ́ pé wọ́n máa accept anything tí bá ṣe nulẹ̀ ni mo mí sí ẹ lára ọ̀rọ̀ yóò yé mi sà mi understand yín. just slow down nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni pé jẹ́ kó jẹ́ pé mi ló máa fẹ́. báwo mo ṣe máa fẹ́ yín ọ̀rọ̀ kátìkátì wo lẹ́ ń sọ yìí báwo mo ṣe máa fẹ́ yín ṣé máa máa fẹ́ àbúrò tí máa máa fẹ́ gbọ́n ni. èmi gan ò lè gbà kó má double date kò tiẹ̀ kò make sense you are a decent person ṣé orí èmi gan gbà pé mo ti ṣe mistake tẹ́lẹ̀ uh, mo slow mi the the express feelings me. as a matter of fact mo love ẹ ó tẹ̀ ju mo love ẹ gan ni mo dẹ̀ fẹ́ kó understand. irú irú rádaràdà wo lélẹ́yìí ẹ wo ẹṣọ ara yín o kí ni gbogbo kàtìkàtì yín nà. Ah, ah, ṣé mi àti jọládé ò fífẹ́ tẹ́lẹ̀ ni ṣé mi àti ṣé bá mi sọ̀rọ̀ fífẹ́ ni. ẹ nígbà tí mo wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ fífẹ́ kọ́. kí ló dé yìí ò sọ fún mi pé ẹ fẹ́ mi ń gbà yẹn. ẹ mi ìsọ̀ngbà yẹn mo dẹ̀ ti sọ́nsìn. ṣé ń gbà yẹn tẹ́mi náìsì sí ẹ ìwọ ṣe sọ fún mi kí n má náìsì sí ẹ mọ́ ẹ gbogbo àwọn girls irú wọ irú ẹ nìwọ náà àbí wọn máa náìsì sí ẹ wọn máa kò brother uncle my small daddy ṣé mi àti ẹ ń jẹ surname kan náà ni nígbà tí wọn fẹ́ ṣẹkọọ tó fẹ́ ṣe sọ̀rọ̀ sọkọ àjà uncle ni mò ń pè yín ó máa padà máa sọ pé ṣé mi wá jọ òkú ẹ ní brother. ẹ wọ́n gbogbo kátìkátì kúrò lọ́nà fún mi. a ní kò tiẹ̀ gbọ́ kọ́ tí inú ọ̀bẹ. ẹ kò ṣe. ọlọ́run máa jẹ̀yà rọrùn ohun tá a mọ̀ ní sùúrù wá ara mi ẹ bá mi ṣàmì ẹ̀ ọ́ àwọn ìwé láì wá rẹ̀ ó máa ṣe o. ṣé o lè sọ̀rọ̀ ní kí ló ṣe é tó ń ké? ló ṣẹlẹ̀ nínú ilé náwó. ṣé ò lẹ́nu ni kí ló dé. lè kí ni alright <laughs> that's alright um, Labake gbogbo àlàyé tó ṣe fún mi pátápátá ló yé mi yékéyéké àmọ́ ti tọmọ báwo ló ṣe jẹ́. tó mi mọ bóyá Ọládàpọ̀ ti wà nínú mi ká ní mo mọ̀ ni màá ti sọ kí gbogbo ẹ̀ tó rí báyìí ṣùgbọ́n nígbà tó yún bẹ̀rẹ̀ sí ní yọ. Labake jókòó. jẹun báyìí. Ah, jókòó. Пойдем, Ваня. Да ты... lẹ bọ̀rọ̀ di. màá fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn àlàyé tí mo fẹ́ ṣe fún yín. that's all right. Uh, from my own investigation ó dàbí ẹni pé làbákẹ́ ò mọ̀ nípa ikú ẹni tí wọ́n ló pa rárá sọ. tí àyùá tí àyùá dà fún ẹ èmi gan mọ̀ wípé làbákẹ́ kò lè pa ẹdìyẹ débí ó máa pààyàn mo mọ̀ pé ṣe ni wọ́n ń hun irọ́ tó ń wúrọ́ mọ́mọ́ mi lẹ́sẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀dá bọ́dá mi lọ́rùn bọ́dá rẹ̀ mu á jẹ́ kí làbákẹ́ bọ́nú tó ṣẹlẹ̀ yìí torí kò sí apààyàn níran wa kò sí apààyàn níran wa i'm telling you the truth táwa a ṣe further investigation látara àwọn ọ̀rọ̀ tí mo gbà lẹ́nu làbákẹ́ ó dàbí ẹni pé màmá olóògbé yẹn gangan mọ nǹkan nípa ikú ọmọ ẹ. i disconcord mi ò ní gbà pẹ̀lú ẹ ẹ̀yin lọ́ọ̀yà we have a lot of liars láàrin ẹyọ kan ẹ̀mí ò ní gbà sórí máa ń bẹ̀rù ẹ̀yin lọ́ọ̀yà tọ́rọ̀ bá ti di case báyìí rate tẹ fi máa ń purọ́ mọ́ ọ̀yàn ó máa ń tẹ́rìbù gan inú ilé yìí ni kò ti sọ láṣọ létà o. ẹ̀yin lọ́ọ̀yà àyà mi máa ń já àti bá ń ṣe irọ́ yín òyẹ̀lẹ̀ máa ń mú ẹlẹ́pùrọ́ kú dànù báwo ni ìyá ọmọ ṣe máa wá lajúrẹ́ ilé ọmọ tó yẹ kó sin kó ṣẹ̀yẹ fún lọ́jọ́ kẹyìn tó dẹ̀ máa mú ọmọ láti pé kó kú lójijì láéláé yẹn ò lè pọ̀ síbù èyí ẹ lè ṣe investigators yín síwájú kẹ́mẹ́ni tó pa ìyá rẹ̀ kò lè pa láéláé. dáàdi ojú lásán kọ́. spiritualist. èmi ò sọ wípé bóyá spiritual ni o but a gbọ́dọ̀ mọ nǹkan tí ìyá yẹn mọ̀ gangan nípa ikú ọmọ ẹ̀. a ní láti fìdí òtítọ́ yẹn gan múlẹ̀ kí wọ́n sọ nǹkan tí wọ́n mọ̀ nípa ikú ọmọ. gbàgbé gbàgbé yẹn gbàgbé yẹn tí mo kàn mọ̀ dájú ni pé as a spiritualist ni mo jẹ́ tó bá dojú ṣuṣu fòrò àlà èsẹ̀ ni máa jẹ́wọ́ pé òun rè fi ọ̀bẹ inú jésù njọgbọ́ ìyá rẹ̀ kò lè wí láyé pé òun rè pa ọmọ òun ìtàdí lè máa jẹ́wọ́ pé òun rè pa ọmọ ọmọ bíbí inú rẹ̀ ìwọ má wọrí kò má wòran kó wo nǹkan àṣẹlẹ̀ èsì wàhálà róòlù tọ̀dọ̀ mi rẹ̀ máa plé rẹ̀ àyà yín ajá <laughs> spiritualist yàrá kò kò tá àròjọ tó ká má bò pò lọlé olóró mọ́ torí ọmọ tiwa tó fi sí àhámọ́ rẹ̀ mo ṣe wà mí njọgbọ́ stand up kó release ọmọ náà ó tó gẹ́ ìtọ́mọ yẹn wà nínú prison yẹn tó kò jù bẹ́ẹ̀ yẹn lọ. dúró tí wọn máa yìí ṣe ò ní àlàáfíà ni. kí observe. ẹ ọ̀ lẹ́bi o ṣebí láti jọ tó tí wá ni mo fa gbà nínú ilé mi. how can you just walk into my house kí wọ́n máa pàṣẹ fún mi wípé kẹ́mi lọ release ọmọ tó wà ní àhámọ́. mo ń bá yẹn handle case with gentility máa withdraw ẹlẹ́sẹ̀ máa bẹ́ẹ̀ mú hardly. ìjẹta àjẹtẹtẹ àwọdọ jẹta dúró ṣùgbọ́n. a ti ṣe investigation ìgbà tá a dẹ̀ máa bá gbogbo ẹ̀ délẹ̀ a discover pé ọmọ ẹ tó kú yẹn kò ṣẹ̀yìn rẹ̀. kò lè ní dáa fún ẹ. ìwọ kan jẹ́wọ́ fún mi pé bó ṣe rí nìyí bó ṣe rí nìyí kò ju yẹn lọ. bẹ́ẹ̀ni mo kò ní dáa fún ẹ bí iṣẹ́ ń wù ẹ yìí. that's right enough is enough i will now tell you who i am. ta ni ẹ gan-an kí ni ẹ ọgbẹ́ tí mo tí mo ń tọ́ láti gbàgbé o tún o tún wá ṣí ojú ẹ̀ sílẹ̀. kò lè tán lára ẹ̀ náà èmi ni wọ́n ń ṣèpè fún. dúró ṣé mi ládájọ́ ni àbẹ́mi ni mo sẹ́ńtẹ̀sẹ̀ síbi tó wà yẹn òṣù lọ bádájọ́ kò sọ fún mi pé ẹjọ́ tó dá o ẹ gbà o ẹ fẹ́ tún ẹjọ́ yẹn dá o. yàrá kò for the last time lórí ibi iṣẹ́ ọmọ wa tó wà ní prison yẹn mi ò sọ jù bẹ́ẹ̀ lọ. mo rò pé o mọ̀ mi pé àmì traditionalist èyí ló máa dá mi mọ̀. mi ò ṣe tán wọlé o fẹ́ kọjá ìrẹ mi ò fẹ́ fi ara mi wọ̀n má jàfara please. èmi pẹ̀lú ẹ̀kọ́ lọ́rọ́ àwọn tó ju ẹ lọ tí wọ́n máa wá lọ fi ẹ́ síbi tó ọmọ yín yẹn wà. èmi pẹ̀lú àwọn ènìyàn lẹ́jọ́ wọ new south wales. má rí pé ilé ìrìkọ́ láyé mi nínú ilé mi. Yàdàpọ̀ have a look. kí ni gbogbo kí gbogbo dọ̀tí. view rẹ̀. ee mo máa rí rẹ láyé mi o oh, kí gbogbo ṣe eléyìí kò lè jọ ẹ lójú ìgbà tó bá close mọ́ ẹ wọn náà feel rẹ gbà. ẹ fẹ́ mọ tó ṣẹlẹ̀ sí Bánjí. wo bó ṣe wo ìgbà tí kìnìyẹn kọ́ ẹ̀ la wèrè ara rẹ̀ change voice rẹ̀ wọ́n wọ́n ṣe gbé ohun ohun ohun tó tutù wà lé ayé ohun tí mo torí ẹ̀ wà gan ló gbẹ́nu lé yẹn kọ́ra ṣàlàyé fún mi. iye tí wọ́n ṣe pè mí bá ti wá da yín ló máa ṣàlàyé fún yín. dáyọ̀ ó ṣẹ̀ṣẹ̀ hùwà ọmọlúwàbí o ti fẹ́ sọ news rẹ jẹ́ kí n tó fẹ́ gbọ́ news rẹ kó lè mọ̀. ẹ̀yin lọ́ọ̀yà yọ̀ọ́ máa bọ̀ ìyá yín ti fẹ́ sọ news o ìyá yín ti fẹ́ sọ news ìgbàwọ́ ti fẹ́ bẹ̀rẹ̀ program rẹ̀. ọkọ tí ò lè rárá ṣe bí ẹ̀kọ́ ọ̀bìnrin ni màá dẹ̀ ṣàlàyé fún mi. ọmọ yẹn ta ló pa ìyẹn ọmọ báńkì yẹn. jọ yàkín yẹn bíi news Al Jazeera tàbí CNN ni kò clear gan bẹ̀rẹ̀ sí sọ news fún ọmọ rẹ̀. ṣe rí ọ̀rọ̀ Bánjí. dókítà. ah ọ̀rọ̀ mi tí mo bá kò tiẹ̀ bá ìjọba wa ní àkọ́kọ́ tí mo fẹ́ nìyí in the report i'm going to write about the death of my son ó gbọ́dọ̀ reflect ẹni pé mo lórí burúkú yẹn ló pa ọmọ mi nǹkan tí mo fẹ́ ni and it must be done. mọ́mí ẹ calm down o ẹ mọ̀ pé ọmọ yóò wà medication a lè mọ̀ pé kò gbọdọ̀ fa wàhálà ló ti ń dá kiri o mọ́mí àti pé mo pè last time tí mo pè mo discover pé kò kí ń lo oògùn ẹ̀ o àti pé mọ́mí àárí any traces pé ọmọ yẹn ló pa o. my friend what has that got to do with you. kí nìyẹn ní ṣe pẹ̀lú ẹ̀ kí ló ní ṣe pẹ̀lú report tó fẹ́ kọ ẹ́ ṣé ìdọ̀nà tó wá ní traces yìí are you are you a medical doctor of course you are kò sí nǹkan tó lè ṣe doctor nǹkan nísinsìnyí nǹkan tí mo fẹ́ nìyẹn report ṣe tí mo fẹ́ tó gbọ́dọ̀ kọ ní pé girl yẹn òun ló pa ọmọ mi simple as abc kí ló difficult for nínú yẹn ṣe iṣẹ́ mi kó dọ̀ fún mi ní the next twenty twenty five minutes kó mo expect half a million nínú account ẹ̀ lẹ́yìn yẹn adébáyọ̀ ẹ̀tẹ́ ni good day mọ́mí mo fẹ́ kẹ́ ọ́dà sáǹkan tí mo sọ ṣẹlẹ̀ láti bí ọdún mẹ́ta ní ọ̀sítù ààrẹ ah, ẹ̀fà rẹ́kọ́dù ọmọdé òkú àgbàlagbà ìfàtọ̀ tí ọba kú ṣẹwárí láti bí ọjọ́ mélòó kan sìn láàrin oṣù méjì a lè rẹ́kọ̀dù èèyàn ọmọ kékeré mẹ́jọ tó láàrin ọ̀sẹ̀ kan mọ́mí a lè rẹ́kọ̀dù èèyàn ọmọ mẹ́rin tó máa kú mọ́mí ó ń serious kò tẹ̀ wàá fẹ́ jẹ́ mi mọ́ báyìí. ẹ eh, but listen doctor ṣé kí nìyẹn ṣe kàn mí ṣé èmi ni mò ń pa wọn níṣọ́ sọ fún ẹ níbi tó lọ pé mi ni mò ń pa wọn. mọ́mi ṣe rí ọmọ tí a parọ́ mọ́ òun ló pọ̀ mọ́ tó wà láàmú spiritually wọ́n lòun ló fún mi problem meanwhile wọ́n ní tí mi ìbá jẹ́wọ́ pé mi ò ṣe bẹ̀rẹ̀ yìí o mọ́mí ẹ̀ mọ yorùbá tàbí rẹ́kọ̀dù mọ́mí èmi ò fẹ́ mi fẹ́ káyé mi bàjẹ́ o ayé mi ti ń bàjẹ́ lọ báyọ̀ rẹ̀ máa lọ jẹ́wọ́ o ah, wàhálà ti ń pọ̀ jù. Ah, mọ́mí. dọ́tọ̀ ẹ wá lọ wo bíyẹn tó wà ní ward fourteen yẹn condition yẹn critical sí o. ọmọ tó wà ward fourteen. bẹ́ẹ̀ ni wá lọ wò ok ok ok mo máa bá ẹ sí máa bá ẹ sí. ẹ jẹ́ àlọ́ dọ́tọ̀ ẹ má. oya oya oya mọ́mí ṣẹ́ ti rí. ọmọ méjìlá ti rẹ́kọ̀dù náà sí tún ilé ìkẹta ojú ti fẹ́ papọ̀ mọ́mí kò sí ti fẹ́ ṣe sí kí ló dé máa jẹ́wọ́ o. nǹkan tá a ṣe nìyẹn ṣebí twenty days lọ fún yàn àbí wípé kò fi jẹ́ o fún èmi di ọ̀la mi ìfẹ́ pé president eh, ẹ kó implicate ẹ jù nítorí mi ò ní fẹ́ consistent sense ẹ so what i get to do is this fẹ́mi ní èní jẹ́ kí n lọ jókòó kí n lọ wò ó bá ṣe máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ máa kọ́ ẹ bó ṣe máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀. jẹ́ kí lọ fèsì mi ìfẹ́ kí iléeṣẹ́ ẹ̀ parun because you have your own family. ṣé o ti yẹn sì sún ìjọba fún mi ní èmi sún ọlá wa lọ ṣàlàyé. ṣé ti lọ jẹ́ kí lọ pẹ̀lú ẹni tó sì fẹ́ ṣẹ̀ tẹ̀lé wa. lọ́rẹ́ tiwọn àti pípa rẹ̀ ti fẹ́ sí ṣé ká kidnap ẹ̀ ká tọ́jú ìpamọ́ síbi kan àbí ká sọ̀dá lábọ̀ ara. rárá tó bá ní kẹ́ sọ̀dá lábọ̀ ara láyọ̀ ó lè lọ rẹ̀yàn tọ́jú ẹ̀ o kó lọ gbádùn tó bá dẹ̀ fi gbádùn bá máa spill out dé ìnù tó bá dẹ̀ sọ wípé kẹ́ kidnap ẹ̀ omi lè tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu kò sì tó dánu méjèèjì. mama yes. what do you want. I want him dead. dead. yes. I want him dead. completely. ni mo fẹ́ o kíákíá ni mi fẹ́ kó pẹ́ o. pause. ó wà ń bẹ lóòótọ́ ṣùgbọ́n àwọn ń gbàṣẹ. wá. sẹ́fẹ̀ kìí ṣe ló máa tò ní báńkì àbẹ́yẹ̀ mọ̀ pé wọn kì trace àjọ nù. Meaning you don't want check? Yes. Mama, ẹ ṣe bẹ́ẹ̀ máa ṣe tẹ́lẹ̀, àṣìṣọ́ kìnìún spider ẹ̀mí ìjì fún mi ní the next fifteen twenty minutes wọ́n máa gbé káṣù àfọyẹ́sìn so relax enjoy yourself. All right. Okay. Yes. wo ẹni tó ń eh! bẹ nínú òkùnkùn tí ń ta fásímọ̀ lẹ̀ o. ìwọ obìnrin yẹn ni pé o padọ́ tó tó yìí o rí bẹ́ẹ̀ kárí ẹ́ a ò jẹ́ ìjàmbá ó dábàá wá jìyà rẹ gidi wo jọ̀tún ọlọ́run ṣe ohun tó rí kọ́ mi ṣe é eh, eh, mẹ́hẹ́ ó kílíà dáadáa kì í ṣe rẹ kú have you got all the facts. ènìyàn máa dúdú lójú wọn. ìwọ tó bá yẹ kó da kéèyàn tẹ́tí lọ́yìn tó ra ni ó yẹ kí n pọ̀ ẹ́ lọ́rùn kẹlẹ́ kí n pa ẹ́ dànù ni. who are you. mo kẹ́ràn lọ́yà wèrè ò tẹ́ ẹ̀ dára mọ́ ó tiẹ̀ sọ jí ni. who are you recording and what are you recording nínú lẹ́mi. who I said who are you. o kò lè tó seven o'clock kan tó wá àrẹ́sì rẹ. who are you I said who are you kí lè ṣe nígbà. àwa ni wà yó jọ ti bẹ̀rẹ̀ ó ti parí program rẹ. àwọn oníṣòwò yóò. ẹ̀jẹ̀kú ìyá ni ó jẹ. dáàdi báwo ni court. àjẹkú ni o jẹ ẹni tí yóò tó nìyínà tó wà dènà dé ní ló má ni court. court dùn ọmọ mi kó bá ń gbọ́ ooo wíná wíná ooo wíná pátápátá ó wá wíní o wina wíná wíná ó wá wọ́n ti sọ yàrá sẹ́wọ̀n gbére à ní ṣe yàrá ìyá dàpọ̀ ṣojú mi báyìí ránṣẹ́ sọ sẹ́wọ̀n kí wọ́n fi eléyìí ṣàríkọ́gbọ́n ó sùn kò dáa kéèyàn máa lú ọwọ́ ọlá léèyàn lórí kò sẹ́ni tó ní agbára ju ọlọ́run lédùmarè lọ ẹni bá ti ń fi ọwọ́ ọlá gbá ọmọlàkejì rẹ̀ lójú gbogbo ẹni bá rò pé òun ní agbára kan lè kọ̀rọ̀ kò sí bóun ò ṣe lè ṣe lórí pàápàá lórí mẹ̀kúnnù pé kò sí wọn fẹ́ ṣe fóun kọ́ ọlọ́run bá dé kọ́ ọlọ́run bá dé irú wọn ṣe irú wọn ṣẹlẹ́yà ń gbẹ̀yìn irú wọn lẹ́rìí gbẹ̀yìn ìyá dàpọ̀ di kóòtù lẹ́nu ìyá dàpọ̀ máa ṣẹlẹ́yà o kó dìgbọ́n sọ sẹ́wọ̀n ó máa ṣe ó máa ṣe wọ́n ń pè lẹ́sìn wọn ìwọ́kọ̀ yìí gbogbo agbára yóò ní iṣan wọ̀ nílẹ̀ tuurutu kí inú mi ń dùn ṣẹ́ ṣojú mi báyìí náírà adájọ́ pronounce rẹ̀ mrs lágbájá ìyá dàpọ̀ rò pé ẹ̀hún i hereby sọ ẹsẹ̀ wọn wọ́n dẹ̀ bí mo yẹ fò láàrin kóòtù yẹn kí inú mi dùn ṣe ó call for celebrated a máa celebrate rẹ̀ déédéé èèyàn rẹ̀ máa pè wá bí kán máa jẹ kán máa mu. mo ń bọ̀ wíná òwò dáàdì wíná pátápátá mo bá sí wíná. dáàdì kẹ́ẹ̀dì fọ́ọ̀lì jù. Okay ohun tí olówó ń wá kiri tí kò rí òun lọ́lọ́run ṣe fún ẹ̀yìn ẹkún ni kò yá stop lesson àdúpẹ́ ò lọ bọ ọrẹ tó bá kú sọ̀hún kọ́ kí ló fẹ́ ṣe ṣé bó ṣe lọ ló bọ yìí ni ohun tó gbédè yìí olówó mìíràn ń wá káàkiri kíkò yìí rí lóòótọ́ ìbànújẹ́ ní eré àbí tó bí sí ṣùgbọ́n gbogbo nǹkan báyìí lọ́ọ̀yà kò ní wí ní kéèsì kó má lo reference reference tá a máa lò fún ẹ̀hún ọ̀rọ̀ jésù kristi ṣé ibi tí ó ń jésù ibi tó dáná bí sí ni ibùjì ẹran nẹ́ran bí jésù sí ṣùgbọ́n lọ́jọ́ tèmi jésù rè déédéé àwọn èèyàn ń fi wojú rẹ̀ lọ́dọ̀ ọlọ́run lílànà kristẹni ṣọpẹ́ fọlọ́run ọlọ́run kò ní pa ọmọ náà wọ̀nyẹn lọ́wọ́ njọgbọ́n kò gbà kámú bẹ́ẹ̀ ó mọ ohun eléyìí máa dìmọ̀ ẹ lọ́wọ́ yá gbàgbé rẹ̀ jẹ́ ọmọ yẹn wọ́n bí sílé góòlù kan jalè ó ń yàwèrè ibi òbí eléyìí sí ọmọ yàdìrú àdìgbà mọ́ ẹ lọ́wọ́ yá pa ẹnu rẹ mọ́ kó nujú rẹ kó má sunkún mọ́ rárá njọgbọ́lẹ̀ sẹ́yìn. ẹ̀yin náà wò ọmọ mi kan ṣoṣo tó kù òun ló wà níbi tó wà yìí wọ́n sì lẹ́ni tó bá pààyàn wọ́n máa pa òun náà. wọn ní pa ọmọ tiwa ọmọ rẹ kan kọkù sẹ́ni wọ́n máa pa òkèlè tó ṣẹlẹ̀ yẹn kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni a ní rírú rẹ̀ mọ́ jọgbọ́ kó la fọkàn rẹ balẹ̀ kó la fi ọkàn rẹ balẹ̀ wọn ò ní pa wọn ò ní. àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ó máa mú tó bá gbé kìí ṣe pé bóyá pé ara ẹ̀ tí ò yá ó yẹ kí n box rẹ ni o kí n fẹ́ blow lórí ni o. ẹ wọ ẹja kọ. ìwọ náà fa ara ẹ balẹ̀ kó yẹ ń ṣèkìní kan bí èmi nìkan ni mo wà lẹ́nu ìsìn tí mo jẹ́ family rẹ tí mo bá ẹ̀sọ́ òdodo ọ̀rọ̀ kó pẹ̀lú rẹ wá. Ah, ìyàgbé mi lékè pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìyàlẹ́kè ìyàgbé mi ìyàgbé mi àpò má kẹrọ ìyàgbé mi ìyàgbé mi. <laughs> ó ti tó gbanú ẹ mọ ẹ ta nìyẹn lẹ́yìn kan ta ni ìnáwó ìfòló ti tó wà nítorí ó kúkú ti ṣẹlẹ̀ nà ọlọ́run á dúró pé bàbá kú bàbá kú dàpọ̀ ṣàlàyé àná kí ó ṣẹlẹ̀ wá àpò ṣé wọ́n ló ránṣẹ́ sí pé kó mọ́ kó wá báyìí ṣé wọ́n ṣe mọ̀ kò ti dé. Làbákẹ́ ah, it's unfair this is no good ah, nígbà tó dé kí lórí tó jẹ́ kí n mọ̀ àwọn èèyàn ló ṣe ń jẹ́ kí n mọ̀ bó wà lára rẹ̀ this is not this is unfair kò kò kò kò kò kò kò ṣe nǹkan tó bójúmu náà ọ̀hún yóò kí màá ṣe máa dààmú láti wọ ẹ káàkiri ni làbákẹ́. má bínú. that's alright, uncle thank you so much ẹ wo ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín thank you um, baby jẹ́ ká plan lórí bí a ṣe máa kúrò bí àbí kí ni plan tó ní lórí ibi tó fẹ́ dé sí èyí tí ṣe problem ló máa get ibi kan tó lè wà. èmi àti ẹ èmi àti ò lè ní anything láti jọ ṣe papọ̀ mọ́ o. what are you saying kí ni túmọ̀ gbogbo eléyìí tó ń sọ yìí. kó tètè yá gbọ́ wo ọmọ ẹ nì tó ń pọ̀ ọmọ ẹ ló fẹ́ gbé gbé ọmọ ẹ mo yọ̀ǹda gbé mi ní ẹni tí àti jọ ṣe pàdé ẹ mọ́. kí ni túmọ̀ gbogbo eléyìí tó ń sọ yìí kí ló ń sọ yìí làbàkẹ́ ọ̀nkú. máa ọ̀nkú mi èso pa àwọn ọkù ṣé o kò lísìn sí wọn ọmọ ìwí ni. you are not serious. ó wí fún ẹ ní ìsìn ó sọ òdodo ọ̀rọ̀ fún ẹ tán bá bá yín sòdodo ọ̀rọ̀ á dàbí pé bóyá báyìí rè ṣe kó purọ́ fún ẹ ló fẹ́ yóò ń kò fẹ́ rí ẹ yìí kó má lọ́hùn kò ní kàn ṣe pẹ̀lú rẹ mọ́ jẹ́ kí n sọ kíní kan fún ẹ ìyá tó bí ẹ lọ́mọ ọmọ kékeré tó jókòó yìí kò lè dáríjì ìyá rẹ torí ìyá rẹ jẹ́ kán là bí ọmọ ìṣe wrong place èmi fún ẹ ibi ẹ fẹ́ ibi yẹ kẹ́ bí ọmọ ìsí ìyá rẹ ìnẹ́rẹ̀ kọ́ sí ìrọ́yàn pa mọ́mọ́ tiwa kàn í lọ sọ́sẹ̀wọ̀n kó di pé ọmọ ìdí ẹni ń bímọ sẹ́wọ̀n kó tó di pé ẹ ní small prisoner ó dẹ̀ ní kó gbé ẹlẹ́wọ̀n kékeré tiẹ̀ kó fòun lẹ̀ onírárá onírárá àfi tó bá tẹ̀lé ẹ lọ tẹ́ ẹ bá jọ wà ní ilé tó wà pẹ̀lú ẹ ṣé kò ní máa rántí bí ìyá rẹ ṣe sọ sẹ́wọ̀n ṣòro kò lè àbí pẹ̀lú ẹ táyé máa fi parẹ́. láti sin ìlọ ẹ bẹ̀rẹ̀ àdúrà fún ìyá rẹ ká gbé yẹn tí kò kàn wá ṣàkúrò níbí ọmọ mi yóò ń fẹ́ kó máa bá tirẹ̀ lọ kò ju yẹn lọ. mo gọ ni ó yẹ kí n bá yín dá sí i mo gọ àgbàlagbà tí kò lè tó lé ní mi. Hmm, wọ́n ní kán fọ̀rọ̀ lọ àgbàlagbà òun ló ń bọ̀ lọ ọkọ ẹ̀ ká fọ̀rọ̀ lọ bàbá wọn bóyá bàbá yìí ṣí èrè dàgbà ni mo ṣí èrè dàgbà ni ìyẹn ni mi ṣe mọ tó tọ́ ó ní kó kú òǹbí please. dàpọ̀ I am warning you for the last time ọmọ yìí náà kò ní nǹkan ṣe pẹ̀lú rẹ mọ́ please respect <laughs> respect respect yourself and get out from the house. Labake, I promise ẹ pé a máa rìfísì ti ṣe yìí. Please, I still love you. Get out! Kọ̀ọ̀kan you rẹ̀ jáde. Why? gbé small prisoner You are pastor. Kí n tún rí ẹbí. Abẹ́ òde lẹ́yà. Kí wọ́n was ẹkún òṣì tó ń sun yẹn. Ẹkún yẹn ni mi ò fẹ́ rí. Kó gbọ́dọ̀ kó o tún kó o gbọ́dọ̀ pọ̀ kó o tún sunkún mọ́. Ọlọ́run ti ṣọ́ ẹ lọ kọ́lẹ́ẹ̀jì ó ti padà dé láyọ̀ ọlọ́run kò ní jẹ́ kó tún rí ẹ̀wọ̀n gbé mọ́ ọmọ ìlú máa tààrà ṣe baptism fún. aláyé tó ṣe gógó aṣọ ọ̀pọ̀ yòógògó aláyé tó ṣe gógó aṣọ ọ̀pọ̀ yòógògó. ọ̀gbẹ́ni sẹmi lè wògò àforíjì ẹyí ni wò ó tó fọ́ gbọ́wọ́ mi gbogbo gúnmọ́ yẹn yìí wọ́n gbàgbé àgbẹ̀ mi sórí ẹyí ni ṣe wẹ̀rẹ̀ kí wọ́n ṣe o tó bá sùn máa kú kò mọ́ ẹ̀dì o báyìí kò lè sí ẹ. We have to leave this place right now. There's a problem. There's problem. Come here. Lion from State Command. Your game's over. Move.